àyẹ̀mọ̀ kíìsì wọn ọlọ́run ọlọ́run ọba rẹ̀ orí ètò yìí náà láti máa fi àwọn ìbéèrè ọlọ́kọ̀ọ̀jọ̀ kan tí a bá ní nípa ìsìn wa láti máa ránṣẹ́ sí wọn àmọ́ síwájú kó tó di pé ní àmọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ tó wà níbí lónìí ni wípé wọ́n ní kí ni ìdájọ́ ọlọ́run lórí àwọn ṣíà tí wọ́n máa pín ní tó máa pẹ̀pẹ̀ fún sọ láti tàn wọ́n máa fi kún pé wà á nà àlíyá wàlíyìí lọ́wọ́ وأن عليا ولي الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته النبي صلى الله عليه وسلم حديث الله يفوى ونقول لكم أحاديث tẹ́pẹ́nu rẹ̀ ní hadithi abdulmezid nípa báwo láti máa pèpè fún sọ́lá àwọn gbólóhùn tí wọ́n fi ṣe àlàyé bá ti máa pèpè fún sọ́lá yìí wọ́n hàn wọ́n sì yé dáadáa àyè wá sí fẹ́nikẹ́ni láti ṣe àlékún àbí àfikún kan lórí àwọn gbólóhùn yìí àyàfi irú ìtànàbí tún ṣe àfikún àti àlékún rẹ̀ gẹ́gẹ́ bí ti sọ pé tó bá pé sọ́lá tó tá ń pè tó bá jẹ́ àṣùbà a máa sọ pé as-salatu khayrun min an-nawm nínú ọ̀kan nínú ìpè méjèèjì eléyìí tí ìwádìí fífi hàn náà ni pé ó ní ìpè tá a máa ń pè nígbà tá alùpàjáde bá yọ fẹ́ pé lẹ́yìn rẹ̀ lásìkò ọmọ bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam tó fi yé wa pé tètè bá ń rọ ẹni tí ń pèpè fún sọlẹ́ yóò máa sọ nínú pèpè rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe hayya ala sọlẹ́ hayya ala sọlẹ́ hayya ala al-falah yaani sallu fi rihalikum sallu fi rihalikum ilé yìí ni ká ti ṣe sọlá tó yàtọ̀ sí àwọn àfikún yìí ẹnìkan wá sàfikún kan ó ní ashhadu anna Aliyyan waliyullah eléyìí àdádálẹ̀ lásán ni ẹsì mọ̀ pé àdádálẹ̀ gbogbo rẹ̀ pátá ànú ni bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé wa kullu dalalatin fin-nar gbogbo àánú inú náà ni wọ́n ti gbẹ̀san rẹ̀ torí ẹ̀ àwọn ẹni tó ń wí báyẹn àwọn Rafida àwọn kì í ṣe ẹni tó ṣe pé ó ń tẹ̀lé ìlànà anábì sallallahu alaihi wasallam bí ìfẹ́ ẹnu eléyìí tó jọba lórí ẹ̀mí wọn tí wọ́n sì ń bọ̀. àwọn ẹni àánú iná làwọn ẹni tó ń ṣe àdádálẹ̀ ó lọ ilẹ̀ dàá kó má ṣe wá ní ẹ̀yìn àánú. ìzọ́kùnlọ́ orí ibi tí a mọ̀ pè sí onáà ní zero eight zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero zero eight six zero one six five four one àwọn nọ́mbà tí a máa fi wọlé láti máa béèrè àwọn ìbéèrè ọlọ́kọ̀ọ̀jọ̀ kan èyí tí a bá ní fún àwọn olùmọ̀ wa àbákan náà wọ́n ní tí a bá kì í sí àwọn arọ́fídọ̀ yìí ní bí wọ́n sí máa ń yẹ àwọn sọ̀hábà bolè tí wọ́n sì máa ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ní wọ́n ti islam mẹ́lẹ̀ lẹ́yìn kó ànábì só tó kí èèyàn torí rẹ̀ sọ yí pé àwọn arọ́bìdọ̀ ni wọ́n ṣe mùsùlùmí mọ́ ìgbé ẹ̀lọ́ ọ̀rẹ́kùn sọ́rọ̀ dára kí ni ó kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó kí ni béèrè yín Bẹ̀rẹ̀ náà ìrìn láti wá parí torí ní ìgbà tó láti ìrìn láti tó jẹ́ ẹ̀rọ tí mo bá ẹwà ti paramọ lọ́wọ́ ti ata ọmọ ìlú ti gbé ó sì ata àti kọ̀ọ̀dù dáhùn tó ní ìdájọ́ tó wà ní ìgbè tí máa jẹun àti ìgbè náà. ẹni tó bá ti jẹ́ pé tó bá lẹ́yìn máa ó tó rákà ẹyọ kan tí ìmáàmù bá kú dẹ̀dẹ̀ kó sálámà tó bá forí kanlẹ̀ ìforí kanlẹ̀ gbàgbé ẹ̀yin náà bá forí kanlẹ̀ àyàfi tó bá jẹ́ pé ìforí kanlẹ̀ rẹ̀ wáyé lẹ́yìn sí sálámà ẹni bá forí kanlẹ̀ nígbà tí a bá parí sọ láti inú lẹ́yìn náà kì í ṣe ìforí kan lẹ́yìn ọlọ́run ìjọba. hello hello níbo la jẹ́ pé o kí ló kọ ní. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹ dákun nípa ìgbé àlámù ṣé ó lẹ́tọ̀ọ́ sí mùsùlùmí jẹ oṣù ìṣe àbí ìṣe lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí jẹ́ ejò. alhamdulillah eh, ẹ̀yin fúnra ara yín ẹ̀yin náà ní jíjẹ haram so gbogbo tó bá ti pè ní haram èèwọ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ gbogbo àṣà tí yorùbá máa ń dáhùn wọ́n ní tí fọ́ tọ́ sí ni máa pè lára mu wọn táwọn ọ̀gbẹ́sìn yìí tí wọ́n dá tó ń sọ mọ́ ìdí inú tó fi jẹ́ pé gbogbo ẹ̀ ń yọ̀ lẹ́nu wa òfin ọlọ́run ni pé tí nǹkan kan bá ti jẹ́ ìwọ gbọ́dọ̀ jìnnà sí ọ̀rọ̀ ìfátọ̀mí wa kò wáyé ejò ń bẹ nínú ẹranko tọ́lọ́run bá ṣe jíjẹ rẹ̀ léwọ̀ nítorí pé òfin ṣẹ̀rí àsọ gbogbo bí tẹ́ bá ti rí ju ẹ̀ pa òfin ṣẹ̀rí àsọ pé níjọ́ bá ti ní tẹ́ bá ti rí ẹ̀ pa kò lè tọ́ pé ká jẹ nínú ẹranko tó ń sìn ní tẹ́ bá ti rí ẹ̀ pa lẹ́jọ́ wà làkèké wà náà. Hello. Wàlé ìkùnsílá ọ̀pọ̀lọpọ̀ kí ló kọ́ níbọ̀lẹ̀ tí ń pẹ̀lú? Kí ni ìbéèrè yìí? Ìbéèrè ni àfẹ́fẹ́ yìí pé àjọ láti àwọn òkèkè kan. láti ẹgbẹ́ ti tó tẹ́jọ lọ pé mẹ́rin ní gbé ní ìṣẹ̀lẹ̀ ilé ó lọ sí tó bá ṣe

dùwáwò ìtùnútù kí rẹ̀ ah. pé eh. alhamdulillah tí onírìn àjò tó bá ti tò lẹ́yìn mọ́mù tó wà nílé ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó ní òpin sọ̀láàtì rẹ̀ ẹ̀fẹ́ ṣe sọ̀láàtì bọ̀hùr asr tàbí ìṣà ẹ̀yìn mọ́mù tó wá wà nílé lẹ́tìtò ọ̀rọ̀ pé onírìn àjò ní mí ọ̀sẹ̀lẹ̀ máa ò ẹ pè sọlá tó yín yóò pè mẹ́rin pérépéré àyàfi tó bá gbé wọn fún yín láǹfààní àti ṣẹlẹ̀ máa mú èèyàn wàá ṣe sọlá tó yín méjì ní dọ́wọ́r asr àti ìṣà èèyàn sálámù àwọn jàmá tó tò lẹ́yìn yín táwọn ń bẹ ń lé àwọn fi méjì kún tiwọn àwọn sálámù àmọ́ pé mo tò lẹ́yìn lè máàmù tí ń bẹ lé arìnrìn àjò sílẹ̀ mi gbàgán ti ṣe rákà méjì àkọ́kọ́ mo sí jókòó wọ́n retí pé kásálámà nígbà táwọn bá parí sọ láti wọn àbí méjì ti gbẹ̀yìn nìkan ni mo bá mo bá sálámà pẹ̀lú wọn ẹ tí ì ṣe sọ láti yẹn ẹ kàn ń palẹ̀ mọ́ lọ́wọ́ ni òfin ọlọ́run ni pé tí arìnrìn àjò bá ti tò lẹ́yìn ìmáàmù tó wà nílé ẹ pè sọ láti ni àyàfi tó bá pẹ́ yín lẹ́sẹ̀ lè máàmù. wọ́n ní àdúrà tá máa ń ṣe nínú kunut táwọn lè máa ṣe táwọn bá ṣe kìyàmù láìlì náà nígbà tí èsì Ramadan tó bá yẹ pé àdúrà tó wá pàànàbí máa ń ṣe nínú kònóòtù wítìrì rẹ̀ eléyìí gbogbo gbàlà náà fi máa ń ṣe tó bá fi lè ṣe kònóòtù kò ní í ṣe pẹ̀lú Ramadan lásán torí àdúrà kò sígbà tí yẹn ṣàdúrà ọ̀tọ̀ kẹsí ládùúrà ní gbogbo gbàtọ́ lọ́mọba ní kẹjì lóru. Àlékún ìṣọ́lá ìtùnà wọn, kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó pẹ̀lú? Kí ni ìbéèrè yìí? ni pé a rí tó pé nínú àwọn ọ̀nà tí ìyẹn ìwọ̀ ìwọ̀ ẹja ìpé tí ìyẹn ọgbẹ̀ nínú òkè, kò ní kárí gbogbo pé ṣé ó lọ nínú ṣúgbà tí ìyẹn bá kí ó lábẹ́ ṣáwà téèyàn fi wọ gbogbo ara ẹ̀ téèyàn náà tó ní ọ̀nà téèyàn fi lè gba ìwọ ilẹ̀ dáná wà ìbéèrè ní àkọ́kọ́ yẹn. béèrè ní ẹ̀kejì ni pé tàbí bá béèrè pé wọ́n ní pé tàbá ń kírun agbọ́gbọ́ wọn ní pé wọ́n bá ti ké fáṣíà ìyẹn lè ṣàlára pa púpọ̀ ní ìran rẹ̀ ké fáṣíà nìkan tó láti ké téèyàn fi ké alhamdulilayi kọtọla do sàn lọ kíkẹ́ kẹ wẹ̀ nínú omi tó dágún ẹ máa wẹ jánábà omi tó dágún anábì sallallahu alaihi wa sallam wọ́n kọ̀ fún wa láti wẹ̀ nínú al-ma'ir omi tó dágún tí kìí sàn àmọ́ tó bá yẹ pé odò yẹn ó ń sàn ẹ̀yin wá jẹ́ pé jánábà ń bẹ lára yín ẹ wá omi kó gbogbo ara yín ẹ sì tún fọwọ́ ṣe ìrànlọ́wọ́ fún omi yẹn kó lè bá a dé gbogbo pàlàpàlà ara yín ẹ sì dàníyàn pé ń wẹ̀wẹ̀ jánàbà inṣàlá tómi bá ti kárí gbogbo ara yín ó tó bẹ́ẹ̀ náà ni téèyàn bá dúró lábẹ́ ṣáwà tómi dà sí gbogbo ara rẹ̀ láì jẹ́ pé ó dàbí kan sí ká ti wẹ̀wẹ̀ jánàbà ṣùgbọ́n báwo lẹ ti ṣe fẹ́ wẹ̀ lábẹ́ ṣáwà tẹ́ẹ̀ ní fomi ṣòfò fomi ráàlì nítorí pé tẹ́ bá sí ṣáwà ewu yomi tí ó máa dà anabi sallallahu alayhi wa sallam àwọn sàhábà sì sọ pé omi táwọn fi máa fi ń wẹ̀ kìí ju arba'atu amdadi lọ bi muddi nabiyyi sallallahu alayhi wa sallam mọ́tò mẹ́rin ìlú tànàbì sallallahu alayhi mọ́tò kọ̀ọ̀kan lẹ̀kùn ọwọ́ méjèèjì tí ó tóbi tí ó kéré jù tá fún pọ̀ tá a sì tẹ́ pẹrẹsẹ̀ ṣe irú rẹ̀ mẹ́rin lànàbì máa fi wẹ̀ tí ọba wà lábẹ́ ṣáwà tó ṣí omi tí ń dà yáa ṣe àwọn pélé yẹn náà yóò máa túmọ̀ sí pé yẹn ń ta ẹnu àlà ó sì wá nú àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ pánàbí sallallahu alaihi wasallam sọ pé àwọn kan wà nínú àlómà mi wọ́n máa ta ẹnu àlà nínú àdúà àti ìmára wọ́n ní báwo ni ìta ẹnu àlà nínú ìmára wọ́n ní nínú rẹ̀ ní kéèyàn máa lomi nílòkulò. wọ́n tún wá ní ǹjẹ́ àwọn gbọ́ pé wọ́n ní tábà ké fatia nìkan wa ó ti tó àkàṣe Allahu Akbar lábàárùkù kò sí dàbí ṣùgbọ́n tó bá ké náfìlà lẹ́ ń ṣe pé kì í ṣe sọ̀láàtì tó jọra yẹn téèyàn bá ti ké fatia nìkan fatiha fatia tó wàlàkín kò sínú lànà nàbì Muhammad sallallahu báwọn ẹbí máa ń ka fatiha nìkan só láì ké súra láì ṣe àyọkà lórí fatiha ṣáájú kó tó rúkú ẹ máa kí nǹkan kan lé fatiha yìí eléyìí ló fi ń pé ní ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam jù àwọn tó bá ké fatiha nìkan nínú náfìlà nínú náfìlà tẹ wá rúkú kò sí tó ṣe sọ láti yín bí ìbá ṣe pé ẹ̀dùnra yín ládàá àti tẹ̀lé súnà láti gba ládàá ìtọ́yẹkẹ kàlífàtìhà. Jazakumullahu khairan. Hello. Alaykum salaam wa rahmatullahi. Kí ló kọ́ ìwọ̀lẹ̀ tí ń pẹ̀rù? Ìpẹ̀lẹ̀ ni àgbà ṣùgbẹ́ láti ìgbà kí àlèmọ́ Mùsùlá Ọlọ́rẹ̀. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé bí àbá lọ sí mọ́ sí káàlù tuntun, bàbá ti fẹ́ dé mọ́ tótó yẹn wá bẹ̀rẹ̀ tótó wá lọ pé àdìsá pa lọ́síbì kan àti kámi sáré lọ sí lọ. Hmm. Eh, òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní tètè bá ń rọ̀ ẹ ṣe sọ láti nílé yín tó bá jẹ́ pé ẹ̀yìn tí wàá jáde nílé ẹ mórí lé mẹ́kíláṣí òjò wa lágbára débi pé ẹ lè torí bọ̀ kí ẹ máa wá lọ ṣe sọ láti yín lẹ́ni tó torí bójú kò sí wàhálà ìsá síbì kan má tójú bá dá kẹlọ mọ́ṣáláṣí tójú bá sì dá tán ti parí sọ́láàtì kò sí wàhálà kó bín tiẹ̀ lẹ́yìn èyí ṣe túláàsì ní kẹ́yìn ọ̀wá mọ́ṣáláṣí àwọn ọkùnrin ló jẹ́ túláàsì lórí tí wọ́n kàn lọ mọ́ṣáláṣí ọkùnrin tó wá jẹ́ túláàsì lórí ẹ̀kọ́ lọ mọ́ṣáláṣí ìsáfójò gbà tójú sí àbígbà tí ọwọ́ awọ́ tí wọ́n ti parí sọ́láàtì ní mọ́ṣáláṣí yóò lọ mọ́ṣáláṣí láti lọ ṣe sọ́láàtì tiẹ̀. Hello. Àlékún sáàtà kí ló kọ́ ìwọlẹ̀ tí ń Kí ni ìbéèrè yín? Ìbéèrè tí arábìnrin tí ẹ̀ẹ̀kan ó yàjú nípa ọ̀rẹ́ táwọn tó nípa tí ohun ẹ̀ka ní ara. Wọ́n pé kíkọ́ wá sí ṣé lákòókò rẹ̀ wọ́n dájọ́ pé táwọn mọ̀ ṣà nǹkan ní káńtà mẹ́ta tó dà lọ́wọ́ wọ́n nílò pé láti pé ó sọ fún ọ̀ṣẹ́ náà jẹ́ ìdí tẹ́sí àmọ́tò ní bílíọ̀n ta. alhamdulillah ohun mẹlẹka ọ̀nà ni ara kì í sàrà lásán ọ̀nàbì sọlá àṣìlám lọ́sàn tí àwọn pé ń tẹ̀yìn gbọ́ yé inú ẹ̀sìn kínkín nínú àná sòtọ́ bá ti ń ṣàlàyé ẹ̀sìn ṣẹ̀wá ní ìyẹn tó ń sọ ni pé tó bá jẹ́ pò mọ̀lẹ́kà ni sọ yẹ ká pé ara sàn èèyàn kù <laughs> ọlọ́run ẹlẹ́dàá kò sí tí ò lè ṣe ọlọ́run ní kí mọ̀lẹ́kà kó pariwo látàrí ariwo rẹ̀ kéèyàn kù ẹlẹ́yìn ò sí tuntun nù rẹ̀ kò sí tọ́lọ́run àbò lè ṣe èyí sì ṣe ilẹ̀ haúsá nìkan làrá ti sán tó pààyàn gbogbo bíkíbi láyé làrá ti lè sán tó pààyàn ìtọ́ka pàtàkì ni pé tààrà bá sán tó bá pààyàn irú ẹni tára san tó pa òun tó bá jẹ́ mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ni kẹ́ lọ sí òun ẹ gbọ́dọ̀ gbé sílẹ̀ fáwọn kankan fún aṣọ fún àwọn àwọn ló ń sànkù tára bá ti pààyàn ẹran tàwa ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o nítorí pé ẹ mà pé oníṣàngó kan ò ní kú nìsín kí mùsùlùmí wa lọ wọn ní dandan dandan dandan àfi wọn bá gbé wa mọ́ṣáláṣí kí ló dé tí mùsùlùmí kan wà kù tí wọn Ṣàngó wà pé àfikún gbé wa sọ́dọ̀ Ṣàngó ó pé téèyàn bá ṣe bẹ́ẹ̀ yẹn fẹ́ fìràn bá sì fẹ́ràn ibi tó lè já sí wọ́gàn ní lè sọ òkú mùsùlùmí òkú mùsùlùmí náà ni ó ṣẹ́kù mùsùlùmí ni ó ṣàyàn rẹ̀ mùsùlùmí ni ó gbé lọ sórí tẹ́ mùsùlùmí ó ṣe sọ̀látùl jánásà sí lára tí wọ́n lọ sí níbo lèyìn gbà kú wọ́n bá wù ọ́ náà pé káàrọ̀ san kéèyàn kú wọ́n bá wù ọ́ náà pé kódò gbéyàn lọ tódò bá ti wá gbéyàn lọ sọ wá túmọ̀ sí pé ẹran olúwa ẹ̀rí kí ni jẹ́ mùsùlùmí bá ti kú níbikíbi tó bá gbà kú àwọn mùsùlùmí náà lọ gbé àwọn náà ṣe sọ̀látùl jánásà sí lára àwọn náà lọ sin sórí tẹ́ àwọn mùsùlùmí tọ́ wọ́n ní ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tó ní ọlọ́run bá pa wá láṣẹ ká máa ṣe dáadáa nínú gbogbo nǹkan ebi kí tá pa nǹkan ká pa lọ́nà tó dáa tá a bá dúnbò kan ká dúnbò rẹ̀ lọ́nà tó dáa kí wọ́n á ní ìhà tí islam kọ sí jíjẹ̀gbìn islam ní kò burú kẹjẹ̀gbìn báwo láti ṣe wá máa dúnbò gùn. òfin ẹ̀sìn islam sọ pé ìgbín tó jẹ ṣàkíyèsí ó jẹ́ pé ń bẹ láàyè nínú karahun rẹ̀ ìwọ látàrí bíbọ̀ àbí látàrí díndín ìnìgbín yẹn wàá gbà kú ìgbín tó bá kú látàrí bíbọ̀ tó ń bọ̀ ṣíṣe tó ń ṣe látàrí díndín tó ń dín ìsìláàmù ló tọkọ jẹ àmì tó bá ti kú sínú karahun rẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sè òkú ńbẹ́tẹ̀ ìgbínu ṣẹ̀rí ọ̀gbà kọjẹ́. Hello. Wàlékún sọ́lá ìlàmà kí ló kọ́ yínbọn ẹ̀kún pè ní? Kí ni bèèrè ní? Kí àwọn dọ̀tọ̀ wọ̀ náà jẹ́ káàrí wọn kọ́ látàrí dáadáa. Ìgbórí mi ní pé àwọn kọ́ntàkì kan wà tó ṣe pé máa ń gbà fún ọmọ ìyá láti fi ó kọ sílẹ̀. Ṣé tí àwọn ìyá bá fi ó kọ sílẹ̀ bẹ̀? Máa ṣe kí n lè ṣe àwọn sọfí bí a fi kí n wo àwọn fídíò sùn àti ẹ̀ láìka àwọn pósì tó bá ti láìka àwọn pósì yẹn àti nípa ìṣe sọ fún èèyàn tó máa níye àwọn máa fẹ́ fún àwọn iṣẹ́ gbẹgbẹ́ àtẹ̀tẹ̀ ní àdójú náírà tó kó tó wá ti kó wà láǹfààní láti máa ṣe gbọ́n fẹ́yìn tó tó bá fẹ́ rẹ́gísítà wọ́n máa ní kó san membership fi jáde ìjẹ̀káṣá. ẹ ṣe pátákó. wọ́n ó ti yé ó ti yé pé tó tọ́ àbí ọ̀tọ̀. ó ti yé lábẹ́ òfin ọlọ́run kò tọ́ nítorí pé àwọn wásaapù tí à ń sọ yẹn nìsín ẹ rí i pé èèyàn ní ní àǹfààní àti wọbẹ̀ àfi kó ti kọ́kọ́ jẹ́ pé òun náà ti rẹ́gísítà ó ti di mẹ́mbà and registration yẹn ó ń bùkátà owó so a jẹ́ pé ẹ̀yin fi owó ẹ fi ta nǹkan kẹ́yìn náà lè jẹ́ owó ni ilé yẹn ni wọ́n ń pè ní tẹ́tẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríà so ẹ má bàa wọn ṣe kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wọn náà oníbẹ̀rẹ̀ sọ ní pé ẹ̀dàkùn ẹ̀gbọ́n wọn ló fi ìsìláàmù lẹ̀ àwọn sì jọ ń gbé inú yàrá kan náà ni wọ́n á ní sí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run kí àwọn máa bá kí àwọn ọmọ ṣàǹfààní nínú owó tí ń gbà nínú owó oṣù rẹ̀. Hello. Àlékún sọ́ńtọ̀ kí ló kọ́ ìmọ̀lẹ̀ ní bèèrè? Kí ni bèèrè yín? Bèèrè mi pé à ń ṣe sọ látọ̀lá aṣù ìlọ. Àwọn ti gbé rákà ẹlẹ́tẹ̀ rẹ̀. Ìlọ́wọ̀ wá dìde sókè. Ìrákà ẹlẹ́kàrún ti gbàgbé. Àwọn ti subhanallah subhanallah ìmọ̀mù wa rí àwọn tàbí lẹ́yìn náà àwọn ní àwọn ní àwọn ní olùdókò àwọn tí ó tán ìmọ̀mù wa forí kalẹ̀ sábà ìmọ̀mù forí kalẹ̀ ní àdúgbò. Hmm. alhamdulilayi ọkọ ní pé ẹni tó fi islam sílẹ̀ tó lọ́wọ́ ṣe máa ń wá ní sẹ́lẹ̀ máa jẹ́ owó rẹ̀ owó rẹ̀ báwo nítorí pé àkọ́kọ́ nǹkan kan tó so yín pọ̀ tó ní agbára jù ọ̀nà ní islam ó ti sọ pé òun ṣe islam mọ́ òun náà lọ ba gbogbo ohun tí ń bẹ láàrin yín jẹ́ ẹ jẹ́ kí olówó ọ̀fọ̀ ọmọwó rẹ̀ ọlọ́wọ́n kò sì tì yín náà eléyìí jẹ́ bó ti jẹ́ nítorí pé tẹ́lẹ̀ máa ń gbowó rẹ̀ ó túmọ̀ sí kẹ́ bá fara mọ́ kèfèrí tó ṣe so ẹ̀yin náà yọnu sí bó ti ṣe jẹ́ kèfèrí kí lẹ́ tiẹ̀ fẹ́ fi hàn tí ó fi mọ̀ pé ní tó ṣe ọ̀dà fọ́ọ̀mù wò rẹ̀ àníjì rẹ̀ tọ́ wọ́n ní àwọn ń ṣe sọ̀láàtù làásù àwọn wà ní rákẹ́lẹ́kẹ́rin àwọn jókòó àwọn ń retí tashahhud káwọn sálámà ṣùgbọ́n bàbá ìmáàmù ti gbàgbé ti dìde lọ sí rákẹ́lẹ́kàrún àwọn ń ṣe wọn ò sọ bí lè máàmù padà bí tí ìmáàmù bá ń mà ipá kéèsì tí wọ́n ń pè òun náà ní pé làwọn ti dìde ọ̀ràn àyàn ló jẹ́ lórí ìmáàmù padà sí jókòó ọ̀ràn àyàn ló jẹ́ lórí imam kó padà sí jókòó tó bá padà sí jókòó yẹn yóò wá ṣe tashahhud lẹ́yìn rẹ̀ yóò sálámà lẹ́yìn eléyìí náà wàá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì nítorí ìgbàgbé tó gbàgbé tó fi dìde dúró àmọ́ tí ìmáàmù tó bá mọ̀ dájú pé rákẹ́lẹ́ karùn náà ló ń ṣe lọ wọ́n ń ṣe subhanallah fún kó padà kí lè má mọ ọmọ pé sọ láti òun ti bàjẹ́ o nítorí lábẹ́ òfin ọlọ́run ó ti máa mà fi kún sọ láti wọ́n á nílé ìmáàmù kan sọ pé táwọn bá ti dìde báwọn táwọn ti dìde lọ rákẹ́lẹ́ karùn gbogbo subhanallah táwọn èèyàn bá ṣe kò tọ́ káwọn ó ti torí rẹ̀ padà nítorí pé àwọn ti dìde dúró tán rárá o ọgbọ́dọ̀ padà nítorí pé lẹ́yìn nìsín àfikún lọ́jà sí yàtọ̀ sẹ́ni tó dìde ní rákà ẹlẹ́kẹta tí ò rántí jókòó ṣe tashahhud lẹ́yìn rákà ẹlẹ́kejì eléyìí ni ọgbọ́dọ̀ padà àmọ́ wọ́n ní ìsìn àlékún ló ń ṣe lórí sọ́láàt ọ̀ wá gbọ́dọ̀ màmá fi kún sọ́láàt àfi kí sọ́láàt rọ bàjẹ́ òfin ọlọ́run ọba nìyẹn. lẹ́yìn náà kì í ṣe pé mo fẹ́ ṣe lè má mú gan ló jà bí kéèyàn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nítorí pé téèyàn bá mọ̀ nípa ẹ̀sìn tó fẹ́ máa síwájú àwọn èèyàn ń pa rẹ̀ ọkàn máa kọ́ ẹ̀sìn wọn dà sí gbòòyìn gbogbo irú àwọn wàhálà yẹn pọ̀ láwọn àwùjọ wa kì í rọ àwọn èèyàn lọ́rùn láti ṣe sùúrù kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣùgbọ́n ní kálukú wọn ni ọmọ aṣojú kòkòrò àti fẹ́ da síwájú nídìí ẹ̀sìn báwo ló ti ṣe fẹ́ sa síwájú nídìí ẹ̀sìn tí wọ́n gbọ́ yìí ọkàn fẹ́ máa fagbárí lásán wọ́n fẹ́ máa fi darí àwọn èèyàn àwọn bàbá bàbá gan-an tó ṣe é pé láyé john omi ni wọ́n lè má kí wọ́n da lásà àsáǹsì ṣe déédéé wọ́n ní ìmọ̀lọ́lá dínì ọgbọ́n ògbé ètò túmọ̀ sí pé ẹ̀sìn aláìmọ̀kan asán lórí asán ní ọkàn máa já sí i sẹ́ni tẹ́sìn rẹ̀ wá já sásán lórí asán ló yẹ kó máa síwájú wa ẹ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kẹjẹ́ kó yé yín dáadáa kódà gan ọ yẹ tó bá jẹ́ pé àwọn èèyàn bá gbọ́ ẹ̀sìn yìí wọ́n sì fẹ́ máa ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kárí pa àfẹnìkan kan ṣe aṣíwájú ṣe lè má mú fáwọn èèyàn àfìgbà tó nímọ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn nítorí pé ọjà lásán lẹ̀ Yorùbá yìí téèyàn bá fẹ́ máa taṣu lọ́jà. Ja ẹ rí i pé yọ lọ kọsẹ̀ rẹ̀ ìyẹn iṣu mélòó la ń pè lọ́wọ́ kan bí wọ́n bá ra aṣọ ọwọ́ kan bó láti ṣe kà á tí ìtàn kólẹ̀ tó bá lé lọ́wọ́ kan bó láti ṣe yọ ètò lé mélòó nínú ètò lé la lè fẹ́ni tó rà mélòó ni ó jẹ́ ti ẹni tó ṣe wípé ó jẹ́ eh, ọjà mélòó ni ó jẹ́ ti ẹni tó jẹ́ olóko tó náà tún kó padà lé gbogbo eléyìí ò bá máa ń kọ́ nítorí kó má bàa jẹ́ kó wọ́n gbà wọ́n nípa tó ní ṣe pẹ̀lú owó tí wọ́n á dé tó jẹ́ pé arọra wa láti máa ṣẹ̀sìn láì mọ̀ nípa rẹ̀ àwa tó ṣe pé gbogbo sẹ́tí ó lè má nẹ́sẹ̀sítéètì kéèyàn kọ́ ń parẹ́ yóò bá máa kọ́ ń parẹ́ kí ló á dé tá a lè kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn kó tó di padà síwájú fáwọn èèyàn nídìí ẹ̀sìn wọ́n máa kó sọ láti àwọn èèyàn dà sígbó wọ́n máa síwájú wọn nídìí ẹ̀sìn pẹ̀lú orí gbàǹdùkú tí wọ́n mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn tí wọ́n ń ṣe aṣíwájú àwọn èèyàn nípa rẹ̀ yẹn ẹ̀sìn tá a sì fẹ́ sí tá a fẹ́ fi là ní sólòdò lọ ayẹ ká fi síwájú. Kí ni ìbéèrè yín? Akẹ́ àwọn ìstáàzù àríṣà ìwọ̀n wọ̀ ọ̀hán. Láwọn bá ti ṣe dáadáa fún yàrá. Ìbéèrè mi ni pé kí ni wá ń ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ àwọn olówó tó tí ó bá wá dá sílé pé ó wá fẹ́ rán fọ sí ló wá fọ tọ́lẹ̀tì lọ́sí rẹ̀ tó wá fẹ́ wọlé láti lọ fọ tọ́lẹ̀tì wọn tí ó lẹ́tọ̀ọ́ láti ṣàṣìkárò táwọn ṣe ká tó wọ tọ́lẹ̀tì àbí kò lẹ́tọ̀ọ́ lórí ara ọ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ́lá kò gbẹ́jọ náà wà ṣàlàyé nípa àlùwàlà ṣíṣe. Tẹ́lá bá fọ apá tàbá tún mọ́ lọ sí ibi ẹ̀yìn wọn padà tàbá gbọ́dọ̀ tàbá gbogbo láti di ìgbò tá lọ sí tàbá gbogbo láti di ìgbò tá láàmú lọ sẹ́yìn ọwọ́ tàbí kọmọ̀ká wa ní àkókápọ̀ láti kọmọ̀ká wa lọ sí ìgbò tá. alhamdulillah ẹni tí ó ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ àwọn kan iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì pè fún kó máa bá wọn fọ ilé ìgbọ̀nsẹ̀ ilé ìwẹ̀ ṣé gbogbo ìgbà tí ó bá ti wọ ilé ìgbọ̀nsẹ̀ láti lọ bá wọn fọbẹ̀ láì jẹ́ pé láníyàn àti lọ ṣègbọ̀nsẹ̀ ńbẹ̀ náà ni yóò máa ṣàdúrà ní àbíbá o bẹ́ẹ̀ ni yóò máa ṣàdúrà yẹn ní gbogbo ìgbà tí ó bá wọlé ìgbọ̀nsẹ̀ àdúrà yẹn ní í ṣe pẹ̀lú wíwọlé ìgbọ̀nsẹ̀ kìí ṣe pé ó ní í ṣe dandan pẹ̀lú pé mo fẹ́ gbọ̀nsẹ̀ nítorí pé àyè ibi tẹ́ fẹ́ yẹn iná ní ṣẹ̀dá pé nílé àwọn ṣẹ̀yàpé nílé àwọn ṣẹ̀pọ̀n kẹ́lẹ́ bá abẹ́ lábẹ́ ẹ̀ṣọ́ àti ààbò ọlọ́run ẹ máa ṣàdúrà yẹn kẹ́ tó wọbẹ̀. ẹni tó wá sọ pé ilé ìgbọ̀nsẹ̀ yẹn wọ́n sọ mọ́ ilé ìjókòó yàrá ìjókòó nílé òní ṣòbó lẹ́sẹ̀ wá fẹ́ pé ilé ìgbọ̀nsẹ̀ tá a sọ mọ́ yàrá ìjókòó tá a sọ mọ́ yàrá oorun ẹ̀sìn fẹ́ pè lè ṣe tán bófin ṣẹ̀rí àṣẹ pé ní àwa kọ́ la pè bẹ́ẹ̀ so ó sì mọ̀ pé ní tá pè lẹ́sìn ni pé bó ti ṣe wá òun náà la gbọ́dọ̀ gbọ́ yìí tọ́ wọ́n ní àlùwàlá ṣé tá a bá fẹ́ fọ ọwọ́ wa àti apá wa lẹ́yìn ìgbà tá a bá bọ́jú tán tá a máa bẹ̀rẹ̀ láti gùn pa wá sí àwọn ọmọ àkàwọ́ wa ni àbí láti ọmọ àkàwọ́ láti bẹ̀rẹ̀ àti ọmọ àkàwọ́ lọ́wọ́ ti bẹ̀rẹ̀ tó fi wá lọ sí ìgúnpá so a bẹ̀rẹ̀ láti orí àwọn ọmọ àkàwọ́ wa a máa fọ lọ kárí ìgúnpá wa ni. ìlàkùnrin ọ̀fẹ́ ẹ lóhùn. Àlékún sọ́rọ̀ tó láwọn kí ló kọ́ ìwọ̀lẹ̀ tó ń pẹ̀lú? Kí ni bèèrè yìí? Ẹjọ́ sáà mú kí àwọn àpáwà fún àǹkalẹ̀ fún àkọlẹ̀ ní ìgbà. Ìkọ́ṣẹ́ tó fẹ́ ìbéèrè ni pé nípa ìkọ́kọ́ tí ọba ti dìmọ̀ tó tí wọ́n bá ló láti ṣe tí wọ́n bá láti bẹ̀rẹ̀ wọn mọ̀ kò tán bá dàgbà tán ṣé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ tán ṣé ó lẹ́tọ̀ọ́ kọmọ kọmọ jẹ ẹran rẹ̀ ẹran kó mọ bí kò lẹ́kọ̀ọ́ fẹ́sùn náà kọ́ lè fẹ́sùn ẹlẹ́kejì nígbà tí mo travel mo lọ sí ìlú so ó ní ọmọ ìyá wa kan tí ó jẹ́ ìlú para so nígbà tó yá jẹ́ ìlú para lọ́wọ́ wá ní pé ọbẹ̀ tó ní kíní amir tó bá ti fẹ́ yẹ ọmọ afọ ní amir so ìdá process díẹ̀ ṣe gbà nìyẹn nígbà tó wá lọ sí ibẹ̀ ó wá mú lọ sí ní ọ̀hún so nígbà tó wá ṣe gbẹ̀sán ọjọ́ tó wá fẹ́ so èjì hereafter prayers will ọmọ máa fẹ́ wọn. so ìyẹn lẹ́sìn lọ fi ọ̀bẹ sí òbí náà ọ̀bẹ yẹn ti gbóná wọn so nígbà tá a fẹ́ bẹ́ẹ̀ sùn bí ẹ̀ ṣe yọ̀bẹ ni ìyẹn wàá gbé ọmọ. so ǹjẹ́ ǹjẹ́ ṣé àì ní ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ náà ni dípò lẹ́ṣẹ̀. ìbéèrè yín tẹ̀ sí àwọn nǹkan ìyàlẹ́nu kún bẹ̀. aláwọ̀ ẹ sọ pé ńgbà tẹ bá bímọ tí ẹ̀rọ pa ẹran àkíkọ àfi lẹ́yìn ìgbà tó bá dàgbà ọmọ náà ti tó máa jẹran tẹ bá pẹran àpékọ lẹ́yìn ìgbà tó máa ti dàgbà sọmọ lè jẹ nínú ẹran àpékọ rẹ kò sí tó burú mẹ ọmọ tẹ bí ní kékeré yìí tẹ pẹran àpékọ fúnjọ́ keje tó bá pé irú ọmọ bẹ́ẹ̀ náà bá máa jẹran lẹ́yìn kò sí tó burú pé kẹ fún lẹ́ran jẹ torí pé àwọn béèrè tẹ máa ń béèrè yẹn ìgbà míì ó wà strange lọ́nà wo ẹran tẹ pa nítorí àpékọ ọmọ islam kò sọ pé ẹni báyìí kọ́ jẹ ẹni báyìí kọ́ má jẹ mbẹ tó bá pé láti pa títí tó ọmọ yín wàá fi di ọmọ tó ẹ pé wọ́n fẹ́ òun náà ń jẹ sí nǹkan tó burú nínú òfin Ọlọ́run kó jẹ́ pé ẹpẹran àkíkọ mbẹ ẹlẹ́ẹ̀kejì ẹni ẹni bọ́dà yín kàn join Boko Haram so Boko Haram wá sọ pé yóò fẹ́ ìyá rẹ̀ tún lọ mú ìyá rẹ̀ wá ìyá náà tẹ̀lé lọ́dọ̀ Boko Haram. kó yẹ kó sòwòmà tí ọwọ́ adi pé wọ́n so igi láàrin ọmọ àti ìyá rẹ̀ ọwọ́ akú tẹ̀tẹ̀ tó ọmọ ọba ya rẹ̀ lò ìyá ti wá ó ti wá mọ̀bẹ tó jẹ́ pé ó ti ó ti fi sínú náà tó ti gbóná wá fi gún ọmọ rẹ̀ àkọ́kọ́ ni pé tó wá lọ jọ́ìn boko haram ọ̀daràn lónà lábẹ́ òfin ọlọ́run islam ọgbà kẹ́kẹ́ máa pààyàn pàkópa kí ló fẹ́ pààyàn sí ìwọ fẹ́ sẹ̀mí àmọ́ fẹ́ pẹ̀lú mi bọ́dà yìí bákan méjì ni nínú kọjá pé àmọ́ wọ́n ló ni ti pa wọ́n ni wọ́n ti pa ìbá sọ pé nínú kọjá pé wọ́n gún lọ́bẹ̀ kò kú àbó kú tó bá pé fi Boko Haram rẹ̀ Boko Haram yìí sọnà kìí sì ṣe nǹkan tó bẹ́sìn Islam mu ga pẹ̀lú Islam ọgbà ike kan pẹ nìkan lọnà tí ọ̀tọ̀ أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ọlọ́run ni a ti ṣe lófin o pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣekú pààyàn tí ò lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa àbẹ́yẹn tiẹ̀ jẹ́ òbílẹ̀ jẹ́ ọlọ́run ni rẹ̀ ó máa dàbí ẹni pé gbogbo èèyàn ló ẹni tó bá wá ṣe ọ̀nà tẹ́nìkan bá fi là tó bá fi sẹ̀mí ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò máa dàbí ẹni tó ṣe pé ó sànà kí gbogbo èèyàn sẹ̀mí Islam ọgbà kan pààyàn pàkópa so ó wá sọ pé wọ́n ní ideology káwọn èèyàn máa lọ school ẹni tó bá sì lọ school ọmọ pa wọn ni kí lọ́sọ̀ fọ́lọ́ ńgbà tó bá kú náà rí ẹ̀yin náà mọ̀ pé orí ibú ló máa ń bí orí ibú tó tún jù lọ bí ọba jẹ́ bẹ́ẹ̀ boko haram ìbá mẹjọrí ibú wọn tún wá sọ fún wọn pé kó lọ mú ìyá rẹ̀ wá kó fẹ́ kó lè bá dọ̀gá àwọn la ilaha illallah ṣẹlẹ̀ ìjẹbù ṣe jẹ ìbéèrè yẹn ìbéèrè kan tí ò wúlò rádaràda ni ẹ wá ń sọ pé ṣé bí ìyá rẹ̀ ṣe padà gbogbo èèyàn ti ẹ sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ boko haram gan láti pìlẹ̀ sọ́nà ni kí kúkú sọ̀nà lẹ́yìn wá gba náà ìyá tó pọ́nmọ́ rẹ̀ nínú òfin ọlọ́run ìyá ti pọ́nmọ́ rẹ̀ ó ti pọ́nmọ́ rẹ̀ so ọ padà kọ padà eléyìí nǹkan mìíràn islam ọgbà kíyà náà pa ọmọ rẹ̀ bẹ́ẹ̀ kódà kó ṣe pé ọmọ so yìgì fún ìyá rẹ̀ so islam ọgbà kíyà ọ̀pọ̀ ọmọ islam ò sì gbà kíyà ó fi ara rẹ̀ lẹkọ ọmọ ọmọ bá sùn ilé ìjẹbù sì jẹ. hello. aleykum salaam tó rà wọn kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tí ń pè. kí ni ìbéèrè yín. ìbéèrè wa ni pé táwọn sì ò lọ ẹnìkan wá wọlé wọn á sá lápò sí wa sí ìyẹn kò clear ọ̀rọ̀ yóò clear dáadáa o. ẹni tó bá sálámà sọ ó ti yé ó ti yé ó ti yé ọ̀pá ìpàdékẹ́ ló ń pè é má jẹun bá ọkùnrin jẹ. ẹnìkan bá ń ṣe sọ láti tàn bá sálámà sí i so o lè fi ọwọ́ kó fi dáhùn tó o bá fọwọ́ dáhùn gbèsè àti dáhùn bẹ lọ́rùn rẹ̀ nígbà tó o bá sálámà wà má dáhùn. Jazakumullahu khairan. Hello. Alaikum salam lọ́wọ́. Kí ló bá ìmọ̀lẹ̀ dín pẹ̀lú? Kí ni bèèrè yìí? Àwọn tó wá fẹ́ níta, wọ́n á gbé ọmọ wá yíwáyé, kí ọmọ ẹlẹ́sọ̀ yìí pẹ̀lú ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ à ń ṣe tàlásìlọ àti kílá àṣàkà ẹ̀rọ afẹ́fẹ́ sálámọ̀ àyẹ̀lẹ̀ ẹ̀rọ ajá ṣé àpàbẹ̀rẹ̀ rere àbí àpàràṣẹ́bí àtàlá ọ̀rọ̀ alhamdulillah ẹni tó bímọ síta tó kú tí ìyàwó lọ kọ́ ọmọ wa ìyàwó tó wà ń ta tó kọ́ ọmọ wa wọ́n ní sí òjògùn àbí ẹni jogún yóò jogún lópin ìgbà tó bá mú ẹ̀rí tó múnádóko wá tó fi hàn pọ́kùnrin yẹn fẹ́ ó sì fẹ́ wọ́n so yìgì gẹ́gẹ́ bá ń ṣe máa so yìgì nínú ẹ̀sìn Islam ṣáájú kó tó di pé ìyàwó yẹn lóyún kàkà fún ajẹ́ pé gbogbo àwọn ọmọ àní pé wọ́n lọ mọ àlè àwọn tó wá pọ́ kàn fẹ́ pamọ́ wọ́n jọ ń dọ̀rẹ̀ ni wọ́n bá ń bímọ fúnra wọn àlè lọ́pọ̀ ọmọ wa wọn Islam sì sọ pé àlè ò jogún èèyàn àwọn ọmọ àlè náà ní jogún èèyàn eléyìí jẹ́ bó jẹ́ ó pàtàkì kí àwọn ọkùnrin pọ́n níbẹ̀rù ọlọ́run ìyàwó rẹ̀ tó ní nílé kì sọ́ta rẹ̀ tó rí pọ́ǹpù kàtà àti fẹ́yàwó mi jẹ́ kọ́ má jẹ́ ni tó jẹ́ pé wàá lọ fẹ́yàwó síta ó ṣe é ṣe kó jẹ́ pé ìyàwó tó fẹ́ náà ìyàwó ni ṣùgbọ́n kó jẹ́ pé fàǹfà tí wọ́n máa ṣe lẹ́yìn ikú rẹ̀ wọn ò ní gbà níyàwó wọn ò sì ní gbà wọn máa lọ́mọ wọn fẹ́ tọ́ wọn wọn fi dùn wọn nítorí pé àní máa bẹ láéláé ẹsẹ̀ ńtọ́tọ́ ẹsẹ̀ ńtọ́yẹ ẹ má fẹ́ yàwó pamọ́ ẹ jẹ́ kí yàwó yín tó wà lé kọ́ mọ̀ ẹ sì jẹ́ káwọn èèyàn náà mọ̀ ìfẹ́ so igi lẹ́yìn náà à ń tọ́rẹ̀ à ń bí máa fúnra ẹni ọmọ àlè lẹ́ ń bí wọn àlè lóbìnrin náà jẹ́ sí yín gẹ́gẹ́ yín náà sì jẹ́ àlè sí ẹ jẹ́ àkíyèsí à ń ṣe sọ láti lọ àlò aláwọ̀ wá já níbi at-tashahhud ṣáájú ká tó sálámù ìjẹ́ tá a bá tún àlò aláṣẹ ká bá padà wá ṣé látòrí tẹ̀sáhùd láti tẹ̀síwájú ni àbá àtúnṣọ láti bẹ̀rẹ̀ lọ́tún àtún bẹ̀rẹ̀ lọ́tún ni nígbà tó ti só lálùwàlá rẹ ti já lórí sọlá sọlá tún láti bẹ̀rẹ̀ dópin rẹ ti bàjẹ́ wàá tún tán mi bẹ̀rẹ̀ ni ilé ìjẹ̀bù. hello. aleykum salaam kí ló kọ́ yín wọlé bí ń tẹ̀wọ̀n. kí ni ìbéèrè yín. ẹjọ́ ìbéèrè mi ni pé ta bá ń ṣe sọ̀láàtì lọ́wọ́ tí àwọn gbọ́ tó ń tó dárúkọ Muhammad Rasulullah sallallahu alaihi wasallam ṣé alẹ́ tọ́ nínú kan láti dáhùn kí ká dáhùn sallallahu alaihi wasallam àbí alẹ́ tọ́ láti dáhùn tàbáǹtì láti. bẹ́ẹ̀ ni tí wọ́n máa dárúkọ anábà Muhammad sallallahu alaihi wa sallam ẹ sọ pé sallallahu alaihi wa sallam kódà kó ṣe fáìn ṣe sọ́dà ṣùgbọ́n ẹ̀ ní gbóhùn sókè ẹ wì lọ́nà tẹ́ fi mọ̀ pẹ́yìn ti wì kí ẹ ṣe bá ṣe máa ń ṣe ń lu bomi tí gbogbo wọn máa pariwo sọ eléyìí kọ́ alimami ibn al-qayyim rahimahullah nínú tírà àwọn jala'ul afham fi fadli salati ala khairil anam wọ́n ṣàlàyé ń bẹ̀ gbogbo àwọn àyè tó yẹ pé tó máa ti dárúkọ ànábì á sì sallallahu alaihi wasallam nínú rẹ̀ ní tó máa ń ṣe sọ̀láàtì lọ ká ń ṣe sọ̀láàtì lọ́wọ́ tó bá gbọ́ tó dárúkọ ànábì ẹ̀ sọ pé sallallahu alaihi lọ́nà tẹ́ mà wí bẹ́ẹ̀ ẹ̀ sì gbọ́dọ̀ pariwo. ìdákùnlọ́fẹ́ oníbèrè sọ pé àwọn ti sọ láti láṣù lọ ìmọ̀mọ̀ wá dìde mẹ́rákẹ́ ẹlẹ́kẹta iṣẹ́ tí fi jókòó ìṣẹ́ òdọ̀ lákọ̀ọ́kọ́ bó ṣe wá dìde làwọn ìwá ṣe subhanallah mọ́mọ̀ kan padà sí jókòó ni lè sí pípadà tó padà sí jókòó sọlá ti di bàjẹ́ ni àbí wọ́n ní nǹkan mẹ́sàn-án ṣe tó yẹ kí n ṣe. kọ̀lẹ́tọ̀ àti padà sí jókòó nítorí pé àwọn fuqaha ọ̀hún sọ pé tó bá padà sí ìjókòó yẹn sọ́láàtì rẹ̀ bàjẹ́ nítorí pé ó fi ọ̀ràn yẹn sílẹ̀ òun padà sí ìdí tó jẹ́ súnà ó ti ba ètò sọ́láàtì jẹ́ gẹ́gẹ́ bọ́lọ́mọ bá ti ṣètò ẹni tó bá ti gbàgbé tó dìde tí ó ṣe tẹ̀síáhùdù alákọ̀ọ́kọ́ kó máa bá sọ́láàtì rẹ̀ lọ nígbà tó bá parí sọ́láàtì kó tó sálámà yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn náà yín jàmáà nígbà tó ti rí pé ìmáàmù yín ti gbàgbé ó ti dìde lọ sí rákẹ́lẹ́kẹta subhanallah ìtẹ̀ ti ṣe ó ti tó èyí ti wàá tẹnu mọ́ bí tí èèyàn fi okùn kọ́yàn lọ́rùn pé ó jókòó padà náà ọkọ̀ so torí pé ńgbà tó bá ti papọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ lè máa mú ńgbà ara à sọ náà nù èèyàn kàn ṣe lè so wọ́n kàn máa pé lẹ́nu yọba so ìjókòó yẹn kò yẹ kó jókòó má máa ti ṣẹlẹ̀ radiyallahu anhu wọn náà nàbì sallallahu alaihi wasallam ṣe sọ̀láàtì fún wa bí dọ́hùrù bí àṣùr ànábì wa dìde gbàgbé kò sí tẹ̀síàhùdà alákọ̀ọ́kọ́ lọ sí rákẹ́lẹ́ kẹta wọ́n ṣe subhanallah ànábì ń bá sọ̀láàtì lọ gbà tó parí sọ̀láàtì tó kù dẹ̀dẹ̀ kó sálámà kó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì so bá sì máa ṣàtúnṣe sọ̀láàtì náà ò gbọ́dọ̀ padà sí jókòó ma. ìbéèrè tí wọ́n ṣe lẹ́ẹ̀kan tí wọ́n ní àwọn ṣé àpé bí wọ́n ṣe máa ń yà àwọn sábà bẹ̀rẹ̀ tẹ́rẹ pé ní wọ́n tún sọ wípé ní apákanu àwọn sọ̀rọ̀bà yìí apákanu wọn tó ti fi islam rẹ̀ lẹ́yìn pa náà. alákòlá hàlà àwọn ìpéyàn kèfèrí àwọn ìpéyàn kèfèrí bá àwọn olùmọ̀ẹ̀sìn islam náà sì pè wọ́n kèfèrí nǹkan tó máa ń sọ ni pé ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ kèfèrí ni sòtàbá wa dẹ́nìkan nu wọn jókòó tó bá tún wá tún nǹkan yẹn sọ tó sọ pé alukurani ò pè tó sọ pé wọn gba súnà gbọ́ tó sọ pé àwọn sàábà ti di kèfèrí láàsọ pé lágbájọ ọmọ àtàmẹ̀dónú wọn di kèfèrí. Jazakumullahu khairan. 08086016541 ní tí a mọ̀ pè sínú 08086016541 ibi tí a mọ̀ pè sínú ìbéèrè tí a fi máa kájọ rẹ̀ lẹ́wọ̀n ní wípé wọ́n ní tí okay hello Wa alaikum salaam kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń bèèrè o kí ni ìbéèrè yín? Bẹ́ẹ̀ ni alákọ̀ọ́kọ́ ni wípé lẹ́ni tí obìnrin wọn bá wà ní abẹ́ ọkọ rẹ̀ kí ló kí ó tó fi jáde sí ìlú abẹ́ ọkọ rẹ̀ tó bẹ̀rẹ̀ gba ìyọ̀ǹda lábẹ́ ọkọ Àwọn tó ń sìn àwọn tó wà lọ́dọ̀ sí àwọn tó alhamdulilayi gbogbo obìnrin tó bá ti jẹ́ ìyàwó lọ́dọ̀ ọkọ rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò gbọ́dọ̀ jáde kúrò nílé ọkọ rẹ̀ lọ síbikíbi àyàfi kó gba yọ̀ǹda yó gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ náà kò sì gbọ́dọ̀ máa kọ̀ fún láti ṣe àwọn nǹkan tó jẹ́ pé kò takò fún ọlọ́run gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi sọ pé la tamna'u ima Allahi masajid Allah àwọn obìnrin tán jẹ́rú ọlọ́run ẹ má kọ̀ fún wọn láti lọ sí mọ́ṣáláṣí ọlọ́run ìyẹn tán bá tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ yìí. tọ́ tí obìnrin tó bá wá dá jáde bẹ́ẹ̀ tí ó gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ń wò pé òun ti jáde tòní ná bó wọn bá gba ìyọ̀ǹda mi tí obìnrin tó bá ṣe ti ṣẹ̀ lọ ẹ̀ṣẹ̀ ńlá sì lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ìwọ ọ̀fẹ́ máa gba ìyọ̀ǹda o sì fẹ́ kọkùnrin kan kọjá pé náà ni wọ́n máa sọ fún ọ pé lọ má lọ wọn mọ̀ pé òfin ọlọ́run ọba lélẹ̀ òfin ọlọ́run ṣe tẹ̀ lójúmọ́lẹ̀ ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ àwọn sọ pé ní equal right ẹjọ ní equal right kò sí kò ti sọ pé ní equal right nínú òfin ọlọ́run gan láàrin ara àwọn bá dàrú àwọn náà máa tún pépà tó lọ torí ọba ní àwọn obìnrin táwọn ọkùnrin ní wọn walirrijali alayhinna daraja ṣùgbọ́n fún àwọn ọkùnrin lágbègà lórí wọn ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ lórí ọkọ yín gẹ́gẹ́ bọ́kọ yín ṣe lẹ́tọ̀ọ́ lórí yín ṣùgbọ́n lọ́n fọkùnrin lájùlọ lórí yín ṣe eléyìí ò ṣe rẹ́ dànù torí ẹ̀ ọkọ rẹ̀ wàá gbàyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ wọ́n á ní òfin ọlọ́run ọba tó ní káwọn máa para táwọn ọba sìn lọ́run táwọn wà mọ́ṣáláṣí báwo wá ni táwọn bá jẹ́ pé àwọn para tàwọn mọ́ àwọn kan síra lẹ̀ ṣé tí síra lẹ̀ tẹni tó síra lẹ̀ síra lẹ̀ kò lè fàkóbá fáwọn àkóbárò ẹ̀ o òfin ọlọ́run ni pé wala taziru waziratun wizra ukhra arọ ẹrù ẹ̀ṣẹ̀ kan nílò ẹrù ẹ̀ṣẹ̀ lómìn tí ẹnì kọ̀ọ̀kan sọ fẹ́ni tí máa ń síra lẹ̀ pé bora rẹ̀ kọ̀ wá bora rẹ̀ ìwọ ò jẹ nínú ìyá rẹ̀ gẹ́gẹ́ bó náà ṣe ní jẹ nínú ìyá rẹ̀ òfin ọlọ́run ni pé ẹnìkan nílò ẹrù ẹ̀ṣẹ̀ nìkan oníkálukú ní òrò ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ torí Jazakumullahu khairan fi dunya wal akhirah pàtàkì fún ọlọ́lọ́n tó ṣe agbátẹrù ètò yìí abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala kọba sọmọ́lẹ́sàn láyé àti ní ọ̀lànà kìrámà ọpọ́ pàtàkì fún àwọn ṣẹ́fẹ́wà ìdínlọ́tọ̀ ṣe níwọ̀ lẹ́ẹ̀kan àpọ̀lú lẹ́sẹ̀ onítorí gbígbá ọ̀nà níwọlé àwúrẹ̀. Ẹni àbáfihàn ló lè rí àrà ń bẹ lọ́ọ̀dọ̀ tàwà òkò tàwà. Òkò ìlú 89.3 FM ti wáyé. Ọwọ́ ìwé kò tó pẹ́pẹ́ sí àwọn àgbàlagbà wọn wọn wọ́n kiri. Ìfẹ́ tí ìwé fi àgbà kò má lè kọ̀ mọ́ orí ayé ni àjọ rárá ẹni. Ó ti bá àbúrò ìlú ọjọ́ tí lọ lẹ́gbẹ̀ẹ́dẹ̀ wọ́n ti ṣe àyè tó balẹ̀ ṣùgbọ́n olókìkí kì í bá sán bẹ́ẹ̀ ni kì í lógo ìwọ́jọ́ pariwo rẹ̀ ilé ni wọ́n pariwo rẹ̀ ṣùgbọ́n ògbó ìdílé ìwé ìgbà eighty nine point three ó gbádùn ṣùgbọ́n nínú iṣẹ́ ògbó ìlú ẹ máa ń ṣàlàyé báwọn èèyàn Thank you.